أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وسل اللهم وسلم وأنعم وبارك على عبدك ونبيك محمد صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين والتابعين له بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبعد لن يا يدك ونوم جل شأنه ọba tí ọpẹ́ tó sí lódodo atọrọ ìfẹ́ àti ìgbẹ fún aṣíwájú ẹ̀dá الندوة محمد صلى الله عليه وعلى آله وسلم àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa tí ẹ ti wà níkàlẹ̀ lórí al-fiqhu fi ddin àlàyé nípa àgbọ́yé nípa sọ̀rọ̀ mọ́ ẹ̀sìn Islam ìjókòó yìí insha Allah subhanahu wa ta'ala bí yóò ṣe máa lọ a máa gba àwọn àlejò nínú àwọn olùkọ́ wa tí wọ́n máa wá fi mọ̀ wá insha Allah subhanahu wa ta'ala nípa ń tọrọ mọ́ ẹ̀sìn ìsìláàmù pàápàá jùlọ ní tí a fẹ́ wá máa bá lọ insha allah náà ní tíra tí a mà ní al-akhbari láì ní gbára wa lásìkò lónìí insha allah subhanahu wa ta'ala nílé agbára à ń bẹ pẹ̀lú ọ̀kẹ́ nínú àwọn olùmọ̀ wa àwọn sheikh abdulwahab ibn abi bakr àjíyà láti ìlú ìlọrin tí wọ́n bá bá bèèrè lórí tíra náà bí ìdínláì subhanahu wa ta'ala àtọrọ lọ́dọ̀ àgbà kọ́nà ọba kí ó sì ní ọ̀rọ̀ fún wa tí ó kí a bá wọn dúpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba ní kí wọ́n gbéra láyọ̀ wọ́n sì tún débi láyọ̀ insha allah subhanahu wa lẹ́yìn ìgbà tí a bá ti gbọ́ àlàyé kó tó di pé a padà sí ojú òpó fáwọn tí wọ́n ní ìbéèrè lórí tí wọ́n ṣàlàyé pàápàá jùlọ àbí nǹkan míì tí ò yé wa nípa tọrọ mọ ẹsìn wa náà ọlọ́run bá fi ọ̀sàlẹ̀kùn dáadáa fún wa. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu yẹ ṣe. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a ti dáàbò sí ìlú Ògbómọ̀ṣọ́ ní Parrot FM níbi tí àlàyé ti ń lọ ní ọ̀kánrẹ́rẹ́ bó sì jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ọba mú yédé láyọ̀. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين إمام المتقين وأنبة المصيب وقدوة الصالحين وعلى آله الطيبين الطاهرين وصحبة الأكرمين الأجودين المجاهدين المختصدين وكل من والاهم واستنى بسنتهم أن تهدي نهجهم إلى يوم الدين أما بعد أكيد بدو أن تدعو أن السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إتي wọ́n ní kí a fi ṣíwájú òun náà ni ọ̀rọ̀ nípa ẹni tí ó ṣe tíra tí a fẹ́ bẹ̀rẹ̀ lẹ́nu yìí èmi àti obìnrin tí yóò bá máa wá ṣẹ̀dá lẹ́kọ̀ọ́ fún wa níbí yìí ọlọ́run bá kó ṣe wọn fún kálukú wa gbogbo mùsùlùmí náà kó sì kọjá ti torí tí ọlọ́run bá ọkọ́ lọ́nkọ́ gbálẹ̀ fún wa. tíra tí wọ́n ní afẹ́màkà òun náà ni wọ́n ń pè ní matinu al-akhdari afá tí wọ́n ṣe orúkọ wọn ó ń jẹ́ abdulrahman bin muhammad aswayir bin muhammad bin amir al-ma'ruf bil بالأخبري اولو كمان جاب عبد الرحمن عبد الرحمن تجمع محمد أما محمد جامع محمد جامع الصغير محمد جامع الصغير الصغير كون كانت الجامعة إنسان كنا محمد محمد جامع عامر عامر هنا náà ni wọ́n ṣe ibi tí wọ́n ṣe nítorí sí ẹni so afáwa wọn pọ́n mọ̀ wá sí al-Akhdari wọ́n bí wọn ní nǹkan bíi nine eighteen around nine eighteen yẹn wọ́n bí wọn nine hundred eighteen around ìgbà yẹn wọ́n bí wọn. wọ́n kẹ́kọ̀ọ́ wọn ní níbi tí wọ́n bí wọn sí iná ní mantakatu azab mantakatu zab bí kí wọ́n pè níbi state kan iná àwọn ìlú Jazair iná so afa yìí rahmanullah wọ́n kẹ́kọ̀ọ́ wọn ní agbègbè tí wọ́n bí wọn sí state tí wọ́n bí wọn sí yẹn wọ́n sì tún kẹ́kọ̀ọ́ káàkiri gbogbo agbègbè Jazair ìlú wọn. وهو من القليلين الذين لم يرتحلوا لطلب العلم إن إن جه إن دنيما جه تكون تعرف كون لون تنا ششان ما لان لا نعم أفاي رحمه الله بالحق الواسع أفاي قا ريش شيكا متفنن نوا أنت كان متفننون أما متفننون أما تلقى إقا إسلام فنن بعد فنن فنن بعد فنن so tí wọn haza fún náà tí wọn ní mọ nípa oríṣiríṣi ìran ìmọ̀ so bẹ́ẹ̀ nínú wọn ní àfa yìí náà wà so wọ́n kọ́ wọ́n jẹ́ kí wọ́n ní bàrọ́à àti màhárọ̀ wọ́n jẹ́ kí wọ́n lè ní bí wọ́n lè gbẹ́jọ owó sókè níbi oríṣiríṣi ìmọ̀ wọ́n sì ṣètìrà níbi àwọn oríṣiríṣi ìmọ̀ náà nínú ìmọ̀ tí wọ́n ṣètìrà ń bẹ̀ onan àti fẹ́pẹ́hù fẹ́pẹ́hù tó yẹ pé inú tírà tí wọ́n ṣe náà ni martin ti afẹ́ bẹ̀rẹ̀ yìí tírà kékeré tí wọ́n ṣe nípa mabadi alfẹ́pẹ́hù almaliki àbí àfẹ́kọ̀ ìsáni àlà al-madhhab al-maliki so nínú wọ́n ṣe tíra níbi al-balagha náà al-balagha bi fununha as-salasa so ilmu bayan ilmu ma'ani àti ilmu badi' so wọ́n gbé tíra kan kalẹ̀ ẹ̀ pẹ́pẹ́ nazmon ó da púpọ̀ ó sì da ní abálẹ̀ ha da so bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe tíra kan náà nípa al-mantiq eh, logic àbí. Yeah. wọ́n ṣe tíra nípa ìmọ̀ logic logic yẹn wọ́n ṣe tíra nípa ẹ̀ tíra náà nazmo náà ni orin náà lòun náà wọ́n fi kó àwọn fi kó àwọn kọ̀wá ẹ̀dù rẹ̀ jọ. sáńsán níbi ìbẹ̀rẹ̀ pé wà lẹ́mọ̀ fi gbà wáṣẹ̀ lè ṣe ìgbàlè bìhí aláṣàlásàtì àkọwàlẹ̀. وابن الصلاح والسيوط حرما وقال قوم ينبغي أن يؤلم والقولة الصحيحة المشهورة الصحيحة جوازها لكامل الصريحة mọ̀márì sí sunnati wal kitabi ni yahtadi bihi ila sawadi bàtí wọ́n sọ̀dájọ́ rẹ̀ nù. so that asulam alamọ̀rọ̀ náà pé wọ́n pe tíra náà ó da ọ́ náà so bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe tíra nípa alhisab ìmọ̀ arithmetic ìmọ̀ mathematics wọn ní tíra tí wọ́n ṣe ń bẹ̀ náà wọ́n ṣe tíra nípa alfalak ìmọ̀ nípa àhòsánmọ̀ bó ti ń ṣe bíi nígbà àhárálù bí ọjọ́ ṣe rọ̀ ni pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú ètò tọ́lọ́run ṣe bí wọ́n ṣe máa everything just so àfa yìí àfa nàlá ni wọ́n so wọ́n dẹ̀ wà nínú àfa tí wọ́n dógun ti àwọn bídà mùtọ́sọ́wọ́ wífà lákòókò wọn nínú àwọn tí wọ́n dógun ti àwọn àdáadáalẹ̀ táwọn mùtọ́sọ́wọ́ wífà kan ṣe lákòókò wọn ni wọ́n wọ́n sọ pé kọ́lá àwọn olórin tí wọ́n kọ́ ń bẹ̀ wọ́n ní wọ́n ní ìṣòro بعد حرف الاسم ويفرق في البعض في مناسك الشريعة عمدا فتلك فتلك بدعة شنيعة wọ́n ní inú tí ò da táwọn èèyàn ṣe lákòókò àwọn yìí wọn àmọ̀tọ́ àwọn tó jẹ́ ń sún sí lákòókò wọn pé kò bá mọ́lá àwọn ṣèzíkè mi wọ́n máa já àwọn orúkọ àkókò àlọ́hún pé hù hù hù so kò dé bá mu kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kò bá lànà ṣẹ̀rí àti ọlọ́sìn rán nígbà mọ̀ sọ́lọ́sọ́lọ́ torí pé bídẹ́ àní àdádálẹ̀ ní gbogbo tí wọ́n ń ṣe yẹn kọ́dà kìí sàdálẹ̀ lásán àdálẹ̀ tó burú ni amdan fatil kabidi àtún ṣàníyàn so wọ́n ní wà rọ́ọ̀kì wà sọ̀rọ̀ wà tàṣẹ́kù bẹ́ẹ̀ ni wọ́n tún máa jó wọ́n náà fi jó sí náà bá wọn fi ń ṣe àbíkiri wọ́n máa parọ́ wọn pàtẹ́wọ́ wọ́n gbélé yìí ọ̀bá mu gbélé yìí kọ̀ bá mu so wọ́n ní ọ̀rẹ́yà bìrìkìrì láhìlá tàlẹ́kù gbogbo ìyẹn fi jó ṣe bíkìrì ìyẹn fi jó bẹ̀kọ̀ bá bíkìrì ọlọ́run bá mu. وإنما المطلوب في الأذكار إن تودع فيها ما شند أذكار يعني غير أذكار فندم أو أذكار تودع فيها أذكار سنة الذكر بالخشوع والوقار يا من سي أذكار الله أبا يا من سي أذكار فلان يا من سي الله أبا pẹ̀lú أذكار أن تدع النبي صلى الله عليه وسلم tó ṣe tóbi kalẹ̀ fún بالخشوع pẹ̀lú pẹ́ الله ọba pẹ̀lú farabalẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ والوقار àti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n á ń kọrin ẹlọ́jọ́ tí wọ́n fi wá في هذا wọ́n fi parẹ́ síbi pé pé wàhùn láàmì àmàlú bẹ̀ mọ́tàdá kìtà bí then wọn ò lóhun tí ó wá náà rọ lọ́wọ́ ọba àwọn nínú tó takọ̀ lọ́wọ́ ọba jù àwọn táwọn sọ yìí àwọn ń fagbà lọ́wọ́ ọba yẹ kọ́lọ́nkọ́ sọ wọn bẹ́ẹ̀ àwọn náà ń fagbà lọ́wọ́ ọba yà so kọ́ ni wọn ò lóhun tó jẹ́ pé ó tọ́lọ́ lọ́wọ́ ọba sọ bẹ́ẹ̀ náà ni súnà súnà lẹ́nu mọ́ sọ sọ̀rọ̀ so bẹ́ẹ̀ ni wọn ò ṣe lo súnà lẹ́nu mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ní sọ̀rọ̀ bí wọ́n ṣe wá jẹ́ àwọn ìjọ yẹn wọn rìn wọn o so ìmáàmù wọn ni ìbísù wọn ìmáàmù wọn ni ìbísù wọn kọ́lọ̀ kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ ìyàmù ìmáàmù wọn ni èṣù èṣù kọ́lọ̀ kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ láti máa bá sàyè ṣe jẹ́ afọ́lódodo tó lákòókò wọn bọ́nà ṣe kẹwọn pẹ̀lú mọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run fi òdodo àti ìláyà ládọ̀ òdodo náà fi ṣe wá sí pẹ̀lú method tó dáa rahimahullah wọn wá kú ní ọ̀rọ̀ nípa ikú wọn ọ̀rọ̀ méjì wọn sọ bẹ́ẹ̀ àwọn kan sọ nine fifty three nine fifty three àwọn ah, kan sọ pé wọ́n kú ní ọ̀rọ̀ and eighty three ọ̀rọ̀ àwọn kan sọ pé wọ́n kú ní ọ̀rọ̀ and eighty three yẹn ní ti ọ̀dọ́gba jù ọlọ́run àbá ní àbá ní ọmọ ní ṣọ́kí ọ̀ nípa wọn nìyẹn so tíra tí a fẹ́ ka ni wọ́n ti wọ́n pè ní martin al-akhdari wọ́n ṣe nípa sí wọn náà ní pẹ̀pẹ́ pé àwọn ni wọ́n ṣe so tíra yìí tí wọ́n dé ka lórí madhab alimam malik rahmanullah ẹni pé ànírètí àwọn màbá ẹ̀bùn mi ń bẹ ọ̀rọ̀ àwọn màbá ẹ̀bùn mi ànírètí ń bìtìrà yìí ẹni tí a bá máa kà ẹni tí a bá ń sọ àbí ẹni tí a bá ń kọ òun ni wọn máa sọ̀rọ̀ tó bá fẹ́ tó bá bùkátà fi kọ́ sọ àwọn màbá ẹ̀bùn mi tó bá ti kọ̀rọ̀ àwọn màbá ẹ̀bùn mi ọ̀rọ̀ tí tó bá ti fi ọ̀rọ̀ tó wà ní mọ́dà mọ́mọ́ni so òun tàn but àfáà wa wọn ò jáde kó lórí ọ̀rọ̀ mọ́dà so madhab ń tẹ́ ara madhab yẹn tí wọ́n pè ní madhab náà sì rí tí wọ́n fi gbẹ́tìrà ìkàlẹ̀ lórí madhab madhab nínú èdè lábá àtọ̀rẹ́kọ̀ ní jẹ́bẹ̀ àlùmùtàwábà bí tí wọ́n ti ń ṣàlàlà wọ́n máa ń lò fún wọ́n máa ń lo madhab fún wọ́n sì máa ń lò fún àtọ̀rẹ́kọ̀ ọ̀nà wọ́n sì máa ń lò fún àrọ́àyù pé ráhàdà fúlàní làkàdà yẹn pé ráhàyà ò fi hàdà pé so n tí lò fún pọ́nmi dìlábà ṣùgbọ́n ní madhab ti èyíkéyìí ọ̀nà tí ń bẹ fún ọ̀kan náà wọn mímọ̀ ńláńlá tí wọ́n jẹ́ onígbìyànjú tí wọ́n jẹ́ mùsùlùmí mutlaqin so tí wọ́n bíbélẹ̀ pé al-mujtahid mutlaq tí wọ́n fi ń ṣe istinbat tí wọ́n fi ń ṣe fa àwọn àdájọ́ yọ níbi ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti níbi ọ̀rọ̀ anábì muhammad sallallahu istiqlalan ay mustaqillin tí èdè kan bùkátà sẹ́nìkan ẹ̀yàn lọ so kò sí pé nìkan kan máa kàkátà so àwọn ẹ̀yẹn iná ní tọ́ríkọ tí ń jẹ́ mazhab nìyẹn o so ìgbà tó yẹ pé ọ̀nà tó ń kálukú arìn kọ̀wá ń kálukú lónìí kọ̀wá ìdá tí usul ti ń rìn tí fi ń fa ìdájọ́ ọ̀rọ̀ tí fi ń ṣe ìdájọ́ ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba àwọn òfin tọrọ máa ń tó ń kálukú fi ń dìmú tí fi ń ṣe ìdájọ́ ní ọlọ́run ọba àrẹ́bí Muhammad sọ̀rọ̀ tí ẹ̀ṣẹ̀ ti fẹ́ kó kálukú kò sófẹ́ nínú wọn so that ló jẹ́ pé tí tẹ́lẹ̀ yìí bá yàtọ̀ sílẹ̀ ibi àwọn kan míì ń fa àwọn ìyapẹ́nu kọ̀ọ̀kan tí ń ṣẹlẹ̀ lá níbi ìdájọ́ wọn so òun ló wá kàwá nà mazahib so usul àti kọ̀ọ̀ráì tí onímọ̀ ìmì tẹ́látọ̀ sí ti ẹlòmíì wọ́n jẹ́ kí wọ́n ní àwọn àárọ̀ òmí àwọn ìròrí mi àtàwọn ọ̀rọ̀ mi tó takora wọn díẹ̀ tó takora wọn díẹ̀ so that òun ló wá jẹ́ kí mádàbù tó àtúnfi ní mádàbù mi mádàbù má àbí hanifa mádàbù àlè tó jẹ́ kọ̀ọ̀nà kan mazahib mádàbù imam malik rahimahullah tí afáàṣetá lórí bẹ́ẹ̀ ni mádàbù alimam shafi'i mádàbù alimam ahmed rahimahullah àwọn mẹ́rin wọ̀nyí ni tí ó gbajúmọ̀ òun sì ni tí ń tọ́lọ̀ ní kò ṣẹ́kù àwọn mọ̀dáàbù mi ń bẹ lákòókò wọn náà tẹ́lẹ̀ pé kò ṣẹ́kù náà jẹ́ ṣẹ́kù mọ̀dáàbù alimam abdulrahman faqih alisham eh, faqih alisham abdulrahman alawzai rahmanullah mọ̀dáàbù alimam laif bin saad faqih alimisr àwọn náà ni even ẹlòmíì bẹ́ẹ̀ tó ti wà nù mọ̀dáàbù kan náà mẹ́rin yìí rí tẹ́ pé ó ti wá padà ní mọ̀dáàbù fún rẹ̀ gẹ́gẹ́ bí alimam at-tabari rahmanullah imam kasirin ṣàfihàn olùmọ́dàbù wọn jẹ́ tẹ́lẹ̀ wọ́n padà wá ní mọ́dàbù fúnra wọn. fúnra wọn. ṣùgbọ́n ọ̀pàdé náà àwọn ètò padà parẹ́ mi. bẹ́ẹ̀ náà ni al-imam eh, al-imam eh, daoud bin khalaf bin ali imam al-madhhab az-zahiri ṣàfihàn olùmọ́dàbù làwọn náà jẹ́ tẹ́lẹ̀ ṣàfihàn olùmọ́dàbù làwọn náà jẹ́ tẹ́lẹ̀. Eh, so kó tó di pé wọ́n tó wá ní mọ́dàbù tí wọ́n tọ́jú pé mọ́dàbù tí wọ́n tẹ́ pé jùjú ìyẹn mádàbù tí ó sì ṣẹ́kù ṣùgbọ́n kọ̀ dàgbà àwọn mádàbù mẹ́rin yìí àwọn mádàbù mẹ́rin wọ̀nyí sí rẹ̀ àwọn onímọ̀ panupọ̀ pé gbogbo èyíkéyìí tí àwọn bá fi sin ọba pẹ̀lú ikhlas pẹ̀lú ọgọ́rùn-ún tọ́nà ọba tó yọnu sí yàn yóò kọ̀dà yóò sá àdá àlùjànnà fún yàn. wa malikun ahlu al-ijtihadi kullun ila nahji sawabi hadi wa shafi'i wa abu hanifa wa ahmadu dhu rutbatin munifa sọ ní afá yìí afá jọmọ ẹsẹ pé ó ní wà máàlìkùn wà álùlù shihad ẹlẹmọ máàlìkùn rahimahullah àti ó gbọ́ àwọn ọmọ ṣàìdó yẹn imam abi hanifa imam shafi imam ahmed imam uh, abdulrahman al-azai uh, imam uh, alaifun saad àti gbọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọbẹ isagbọn wàrà huwe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọbẹ mọra wọn kullun ila nahji sawabi hadi ọ kálukú wọn wọn sánà pé báàsì sikini báàsì là fún wa náà báàsì là ń mọtọ́lọ́ ń bọ̀ wọn tẹ́ pé yẹn náà nìkan fi ṣiṣẹ́ kí wọ́n fi sọ fáwọn ẹlẹ́yìí iná ntọ́nà jọ́ kó ntọ́nà òfin kó di mọ̀dáàbù yìí èyí mú wọn náà ní pé ká fi sinú ọba àlàbà sírọ̀ so ká fi lè jẹ́ pé láti ẹ̀jẹ̀ ni ẹni tí ọlọ́wọ́ bọ́ tẹ́wọ́ gbà lẹ́rú ọjọ́ kìyàmà iná ni kullun ila nahji sawabi hadi ọ̀rẹ́ nìkan lẹ́ bí ọ̀rẹ́ nìkan wúwo bí obìnrin ọgbọ́n dà ọ̀rẹ́ nìkan sì lè máa lẹ́ lọ ọ̀rẹ́ nìkan sì máa wúwo lọ ọlọ́wọ́ bọ̀ sí kan tó jẹ́ pé wà màsúm kullum mardudun alaihi illa sahiba hada qabr akana yushiru ila qabr nabi sallallahu alaihi wasallam kọ́dà irú ọ̀rọ̀ náà sọ irú ọ̀rọ̀ náà ń bẹ tó yẹ pé Yunus bin Habib gan sọ nípa àfa àwọn amúrúbùn nàlà tó jẹ́ náà àfa kìlá àti àti náà àfa lọ́gà àti náà àwọn àjìm lọ́gà yóò àti àfa yẹn kún gan rahim Allah so ó ní tó bá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ni èèyàn bá máa ń dà ní gbogbo ọ̀rọ̀ kálukú ni èèyàn bá máa ń dà ní لو كان كل أحد يؤخذ بقوله كله و... كان قول أبي عمرو بن العلاء يؤخذ به كله الله أكبر لكن ما من أحد إلا وهو مأخوذ من قول من قوله ومردود عليه إلا رسول الله صلى الله عليه وسلم so لا تقولون لا نهج سواد هذه gbogbo àwọn èèyàn máa ń èèmù wọn dáa so ike ìmọ̀ bí abdul bá fi ṣe ní abẹ́ ìbẹ̀rẹ̀ kéwú so pẹ̀lú ògo ọlọ́run ọba tí ó bá ní class pẹ̀lú ẹ̀ tí ó sì ta àṣùbọ̀ kò sọ tí ọ̀sẹ̀ tààsù lẹ́lẹ́yàmẹ̀yà fún mọ́dàbù kan àbí tí olódodo tó yẹ pé níbi mọ́dàbù míì tí wàá ní àfi mọ́dàbù wọn àbí o sọ pé àwọn afá àwọn kò sí wọn yẹ ṣe mistake wọn yẹ ṣe kíníkan kíníkan ẹgbẹ́ lẹ́yìn ohun gbogbo tí ọ̀dà ni èyí ò sì ṣe ọ̀ nípa mọ́dàbù nìkan náà so bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ní ò ní mọ́dàbù kankan náà mọ́dàbù mẹ́rin wọ̀nyí so tóun náà tóun náà bá tún ṣe tààsù kọ̀dà tààsù yẹn láṣẹ nǹkan yàní nǹkan àtàkùn pé kéèyàn má ṣe oníkéèyàn má ṣe lẹ́yàmẹ̀yà kìí ṣe pé nípa pé mọ́dàbí yẹn kí olórí mọ́dàbí kan ẹ̀gbọ́n sọ pé rárá eléyìí ò burú láti dáadáa ni àwọn mọ́dàbí ti ń bẹ tipẹ́. ṣùgbọ́n ẹ̀yàmẹ̀yà náà ni ẹlẹ́yàmẹ̀yà náà dá. tí mo rí inú mọ́dàbí tèmi lè ní ọ̀tẹ̀ lè ojú òtó kojú òtó. bẹ́ẹ̀ni kódà bí wọn sì bí wọn sì ní mọ́dàbí gan ẹlẹ́yàmẹ̀yà ọ̀dà. bẹ́ẹ̀ni láti ìpínlẹ̀ ìlànà. bẹ́ẹ̀ lómi ìrẹsẹ̀ pé àwọn ẹ̀sìn mọ́dàbí kìí ṣùgbọ́n ẹ̀yàmẹ̀yà ti ń ṣe fún ẹbí fáwọn mọ̀ṣáìkì wọn ojú hmm. ti àwọn mọ́dàbí mi gan náà lọ. sọ ẹlẹ́yàmẹ̀yà wọn ni ọ̀dà. so àtàmọ́dúnrún kí wọn ní mọ́dàbí kan kò sí kò sí kò sábúrú bẹ́ẹ̀. كتاب شيخ الاسلام تيميه رحمه الله حنبلي المذهب ده إيه كان ترجمه ان بتاتي لطبقات الحنابله يعني إيه طبقات المالكيه يعني إيه الشافعيه يعني انت حنابله حنفيه بين تلميذه ابن القيم بين العلمين بين العلماء بين العلماء هم قالوا لكم سون ده كما شيخ فاتت قال لي قلت بس عاوز مقارنه بين بين المذاهب سو ده اليوم آه، في مذهب كامبيرا nífẹ̀ẹ́ lọ́dún náà kàtọ́ wà nábẹ́rà kọjá nábẹ́rà mọ́nà nàwádọ̀ àbí kọjá pé wọ́n ti ní mádàb kan tó ti bẹ̀rẹ̀ kéwu so tí wọ́n bá ṣe irú wọn tí ara ti bẹ̀rẹ̀ tí ń jẹ́ àlùmọ̀ tí ń jẹ́ mọ́tún yìí mọ̀tàṣọ̀r mi ń náà mọ̀tàṣọ̀rọ̀ mi ká má lọ pé tí wọ́n máa ń ká gbogbo tí wọ́n bá dé kalẹ̀ tó jẹ́ mọ̀tàṣọ̀r mi fánù kan kì kí so wọ́n rárá sọ àwọn oríṣiríṣi àwọn nǹkan díẹ̀ díẹ̀ náà bá tó jẹ́ pé wọn ò sì ní máa sọ ẹ̀rí sí i ètò pé bá kọ̀ lẹ́rìí ó bẹ̀ lọ lẹ́rìí ṣùgbọ́n òun ò ní dákọ̀ ẹ̀rí torí pé ní kí sígbà tí wọn bá bẹ̀rẹ̀ wọn sọ pé báyìí nǹkan báyìí bó ti jẹ́ nì ẹ̀rí rẹ̀ ní báyìí tí ó sọ ọmọ ké pẹ̀lú àwọn tíra yìí irú martin àtọ́rí àwọn tẹ́lẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀sẹ̀ ń tẹ́ ń ka Quran tẹ́ ń ka Quran tẹ́ fẹ́ ń ha Quran ha Quran wọ́n ti ha Quran wọ́n wà máa kéré díẹ̀díẹ̀ wọ́n ti ha tán kí wọ́n tó parí Quran wọ́n yìí wọ́n ti bẹ̀rẹ̀ rìsálà gan tó parí Quran àjọ àti parí Quran so so that in tó ṣe kínní yẹn so ìgbà tí wọ́n bá pariwo eléyìí wọ́n tún mú ètò tẹ̀lé lápèjì wọ́n lè mú ìbèrè sáàlà lápèjì wọ́n lè mú ètò ẹ pé tó tí ìrìsà tún jùlọ wọ́n sì lè mú ìrìsà lànà ilẹ̀ imam ibn abi zayd Karahani bí wọ́n ṣe máa tó tẹ̀lé ra wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n fi wá débi tíra ńláńlá so onímọ̀ náà máa ra sí ẹ̀rí ẹ̀rí kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pé ẹ̀rí wọn báyìí báyìí ẹ̀rí báyìí báyìí báyìí tó bẹ́ẹ̀ pé tòun tẹ̀lé tó bá sọ kọ̀ọ̀rọ̀ wọn bá ọba lẹ̀ yóò wá sí ìṣàlọ̀ sí àwọn àdúgbò wa tọ́ka pé ọ̀rọ̀ yìí lẹ̀ fún kàbáyìí tọ́jọ́ má dàbà báyìí tọ́jọ́ bàbá báyìí fún àbàlà wa tó mímọ́. àmì wa ìyá kan. níwọ̀n bá lórí ọ̀rọ̀ torí tí pẹ́ta bá ní kámẹ́nà bọ̀rọ̀ yìí gan bó ṣe yẹ àsìkò yìí gan ò ní tó ṣùgbọ́n ayọ́ máa da púpọ̀ kó tó di pé ẹ bọ̀ sínú tíra kẹ̀kẹ́ ẹ máa mọ tàlẹ́ǹtò ní eléyìí fún yín ní píktọ̀ bí nǹkan yẹn ṣe rí náà láti gbọ́ nípa bí ọ̀kan nínú àwọn olùmọ̀ ní léyìí tó ti a pé kìí ṣe pé wọ́n kù nílùú tí wọ́n wà náà ọlọ́run bá sì fún wọn ní ìmọ̀ yìí eléyìí ọmọ túmọ̀ sí pé gbogbo ẹ̀mí yóò tó bá tó náà bá gbìyànjú ní gbogbo ibikíbi tó wà tọ́kàn rẹ̀ sì dáa tọ́run náà sì fọkàn sí ọlọ́run bá lè fún ní ìmọ̀ yìí bá fún wọn nímọ̀ tún wá wà níbẹ̀ nínú àwọn tó jẹ́ pé wọ́n gbogbo ti gbogbo tó lè máa nọ́mbà tí a ti máa pè wọlé nítorí àkókò zero eight one sixty nine sixty one ninety nine zero eight zero sixty one ninety nine eighty four fifty nine zero eight zero sixty one ninety nine eighty four fifty one nọ́mbà tí a máa fi pè wọlé torí ìbéèrè zero eight zero sixty nine sixty one ninety nine eighty four five nine nọ́mbà tí a máa fi pè wọlé àlàyé náà ni tá a gbọ́ lórí tọrọ mọ́ tíra yìí lórí tọrọ mọ́ apá tí wọ́n sì ṣe tíra eléyìí ọmọ tí mo ṣe pé bó ti rọra mọ ní kékeré rẹ̀ bẹ́ẹ̀ tíra tó pàtàkì gan ni nínú mọ́gà alimalikiya ọlọ́run bá sì fi báraka sí tọ́pọ̀ gan lórí pé wọ́n ṣe tíra náà níwọ̀n àbá ṣùgbọ́n ìntọ́ kún bẹ́ẹ̀ ìntọ́ wà bẹ́ẹ̀ ní gbólóhùn kọ̀ọ̀kan ọ̀rọ̀ gidi ni. nítorí nípa ìbádà kan náà ló tán abẹ kò sọ nípa màmá látara fún wọn nínú ìbádà tí wọ́n sọ ẹ̀fẹ́ tí wọ́n tọ́jú ọmọ àkàmù sáà àkàmù sáà kọ́dà wọn sọ ń bẹ̀ ju ti àrùsálà lọ. ọlọ́run bá kó wa sọ wọ́n lẹ́sìn zero eight zero sixty one ninety nine eighty four fifty nine nọ́mbà tí a máa fi pè wọlé zero eight zero sixty one ninety nine eighty four fifty nine nọ́mbà tí a máa fi pè wọlé nítorí ìbéèrè tàbí àlékún. afọ́n tíra rahimahullahu ta'ala وبرتيرا وقلو بسم الله الرحمن الرحيم نعم نعم أفرت بلت يا ترى أفرت بلت أنا بلت بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يبرت له إنه أز ما بلت له بعد كنا في كوشي نعم أورلا أبان تذكر ودا أورلا أبان يعني ودا أسوار القرآن وعليكم السلام ورحمة الله وبركاته نعم بكتي ولي نعم تعالوا صلوا لا تبغوا láti òkè fòmá náà. Èwo ni? Ó kọ́ àgbẹ̀yìn ọ̀rọ̀ ìjáàbò ara ìtọ́kùnkùn ń lo ìjáàbò kókó ìfọ̀lẹ̀ tí wọ́n ti dìnnà àbí ìwọ́n lè ṣe ìwọ́n lè yẹ jíjà àti apá lóbìnrin. Ahsant, barakallahu fik. Wọ́n bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ hijab. Eh, ọ̀rọ̀ nípa hijab eh, hijab ọ̀rọ̀ yẹn kò sí àpẹnu pé kọ́bìnrin lọ hijab torí kí n tí ń jẹ́ hijab ní aṣọ tó balẹ̀ tí ó jẹ́ pé kò sí lẹ́ṣọ̀ kò sí transparent kò sí fún so ó sì bọ̀wọ̀ bọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ débi pé bẹ́ẹ̀ náà gbọ́ kókó ṣẹ̀ tí ń jẹ́ hijab nù ṣùgbọ́n tí a fẹ́ bẹ̀rẹ̀ tí a fẹ́ bẹ̀rẹ̀ ó yẹ nínú náà ni pé ṣé èèyàn lè fi ojú lẹ̀ obìnrin lè fojú lẹ̀ àti ọwọ́ méjèèjì so ìyẹn ni mọ́tò láàfin àwọn onímọ̀ mo sọ pé kò sí hijab pé kò sí khilaf kò sí ìyapẹnu pé kọ́bìnrin lo hijab ibi tí wọ́n ti yàpẹnu pé ṣé ó lè ṣí dúlẹ̀ ojú lásán àti ọwọ́ dé ọ̀rùn ọwọ́ rẹ̀ báyìí ibi tí wọ́n ti yàpẹnu nìyẹn so gbogbo náà ni àwọn méjèèjì náà làwọn onímọ̀ sọ wípé àwọn kan sọ pé dandan ni kó bo dojú rẹ̀ náà àti ọwọ́ rẹ̀ méjèèjì dé ọ̀rùn ọwọ́ náà àwọn kan sọ pé kèsì dandan so orí pé kèsì dandan ni kó bojú àti ọ̀rùn ọwọ́ náà ni àwọn àìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wà الإمام أبي حنيفة الإمام الإمام مالك الإمام الشافعي إذا قالوا كان لدى الإمام أحمد رحمه الله قالوا من لدى الإمام أحمد رحمه الله pé kó bojú sùndá kó fojú kan lẹ̀ kó ló ń bẹ kókó gbogbo jẹ so ní kúkúrú obìnrin náà ni àwọn pé ń bẹ náà àwọn sàhábà náà tí wọn àwọn náà kó sí méjì bẹ ohun tó sì ń fa náà ni pé mọ́ọ̀dù khilaf àjọ máa sábà khilaf ohun tó fa sábà di khilaf yẹn illa ma ọ̀rọ̀ hàmì ní nusrat nur ṣé illa ma ọ̀rọ̀ hàmì ṣe ń tí wọ́n dà lérò pẹ̀lú ẹ̀ ní ojú àtọwọ́ ìyẹn ni pé ṣé الزينة الخلقية ni الزينة المكتسبة almuktasaba àwọn náà so شيء ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ tí wọ́n ní ṣé ẹ̀ṣọ́ tí ó jẹ́ pé ẹ̀ṣọ́ méjì lọ́rùn dá ní lọ́wọ́ lára obìnrin obìnrin náà ṣò ẹ̀ṣọ́ tó yẹ kọ́ lọ́rùn dá mọ́ wọn ìyẹn ni pé bọ́lá ṣe dá wọn bó ṣe dá ìyá wọn bó ṣe dá ojú ọ̀ṣọ́ bó ṣe dójú ọ̀ṣọ́ so that azinatu khilkiya ni so that azinatu muktasaba àbí alkasbiya ni pé ẹ̀ṣọ́ tó dùn náà tó máa ṣe fún ara rẹ̀ bí kó lo ẹ̀gbà ọwọ́ kó lo chain kó lo yẹrí kó lo yẹtí kó lo dẹ̀kọ́lẹ̀dẹ̀ ẹsẹ̀ everything so àwọn ẹ̀yin náà nìyẹn so wọ́n ní sí ẹ̀wọ́n wọn àgbàdo rò ń bẹ̀ so that iná tó fàkìlá fún ní polúṣà ọ̀nà kó sí ọ̀nà méjì bẹ́ẹ̀ so ẹ̀ńbẹ́ ni wọ́n tán sọ pé ẹ̀ńbẹ́ ni wọ́n sọ pé ọ̀ràn yẹn ni kó bojú àtọwọ́ náà ẹ̀ńbẹ́ ni wọ́n sọ pé sọ̀ràn yẹn pé kí wọ́n bojú àtọwọ́ ṣùgbọ́n táwọn sọ tí wọ́n ti hàn dáadáa tẹ̀lé pé kì í ṣe ọ̀ràn yẹn tí wọ́n sọ pé torí pé ẹ̀rí àwọn méjèèjì takafu ń bẹ́ẹ̀ تكافؤ يعني الدودا التعادل ما بين سو انت هو احوط قد من يوبو بيه lọ dájú. lọ dájú tó get àkótán ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù. ǹjẹ́ obìnrin tó bá bo bá tó bá bo do ara tó ṣe tọ́kàn ra fi ọrùn ọwọ́ lẹ̀ àti ojú. eléyìí kò dẹ́sẹ̀ o ọ̀dà ọdún yẹn ṣe gan tí èsì jẹ́ pẹ̀lú. wọn gbọ́dọ̀ máa fi eléyìí ṣe yẹn wọn gbọ́dọ̀ máa sọ pé ajá kan ní báwọn lómi ṣe máa ṣe kò dára rárá. so àìmọ̀ nípa ìsìn sáàmù nígbà máa ń tàn so that ṣùgbọ́n kóbìnrin gbogbo ẹ̀tàn lọ́dà òun ni wọ́n wà àwọn ntọ́fà ni pé tẹ bá wọ ẹ̀rí àwọn méjì ẹ̀rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rí wọn kálukú pọ̀ gan wọn fẹ́ so ẹ̀sìn bẹ̀rẹ̀ tẹ́ pé bẹ́ẹ̀ náà aláàbọ̀ rọ̀d so ṣùgbọ́n tó ṣe kíni tó wà àwọn kóbìnrin gbogbo ẹ̀ sọ́nà ló ti dáàbò ọlọ́run àbálẹ̀ wa tó ní ìmọ̀ ọ̀dọ́ sì yàtọ̀ fi ọmọ dìní man sábà mi ṣakin ìlà yaqin ọlọ́run àbálẹ̀ wa tó ní ìmọ̀. àmì zero eight zero sixty one ninety nine eighty four fifty nine oní tẹ́ máa fi pè wọlé nítorí ìbéèrè tẹ̀ bá ní zero eight zero sixty one ninety nine eighty four fifty nine ẹ̀rọ ń sọ̀rọ̀ lórí bisimilahi rahman. naam ọ̀nà onítìlá abẹ́rẹ́ pẹ̀lú bisimilahi rahman rahim ẹ̀kẹ́dẹ́ àwọn bìkítàbí lahi aziz torí pé ní wọ́n fi kọ́ṣe ẹ̀tìrà ọlọ́run ọba alukoran karim gbogbo sùwárù tí tó wà nínú alukoran ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim àfi má àdà sùwárà saif àfihàn saif ń jẹ́ sùwárà bàrọ́ à nìkan ni láti lè tọ́ṣe. Naam. Wàlékún sọ́lá àwọn tọ́lá bàkà tó ta ló ń sọ̀rọ̀ láti bọ̀. Láti òkè ilẹ́rin ní ilé ìgbìmọ̀ṣọ́. Naam. Ní wọ́n béèrè lọ́wọ́ ṣèkì ní àti àwọn afá àkọlọ̀ ní àwọn àkọlọ̀ bí dáadáa. Wọ́n béèrè ní pé nípa gbígbé àlùkòrán ṣé tí ò bá ní ètò jẹ́ jánábà lára ó jẹ́ pé tó wà lára ẹni tó fi yàn kan làlú wà látàrí tó yá èèyàn tó àgbéyàn ń yàgbé bọ̀ kò ti dá nábà lára ẹ̀ kéèyàn lè gbé àlùkòrán ba yẹn kéèyàn fẹ́ náà pẹ̀lú ẹ̀. sọ̀rọ̀ tí a máa ó di bí àlùkòrán tí a máa fẹ́ jẹ ní tó dáni pé kí wọ́n wà ní mímọ́ kọ́ wà ní mara hmm. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní mímọ́ àlùkòrán náà sọ pé láyé ọmọ sọ́hílà mùtọ̀hárù àwọn pé ṣe pé mùtọ̀hárù pé bó ti jẹ́ pé ọ̀rọ̀ kan sọ pé àwọn mọ̀lẹ́kà lọ́lọ́ so ọ̀dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú sọ́dọ̀ hadith hadith sí wa hadith eh, wa eh, an la yamassa al-Qur'an illa tahir la yamassa al-Qur'an illa tahir la yamassa al-Qur'an illa tahir pẹ̀lú riwayat bá wọn sọ́dọ̀ pé kẹ́ni kọ́kọ́ Qur'an náà fẹ́ntọ́ bá wọn so táwọn onímọ̀ mi sì rí pé ó lálàáfíà ni wọ́n ní alimam ibn abdul rahman ọ̀bẹ́ náà ni so that gbàtà ni pé àfẹ́ntọ́ bá má ìyẹn pé tọ́hárà ìlà tọ́hárà ìyẹn pé tọ́hárà tán kudura tọ́hárà àwọn tó bá mọ́ nípa tó bá wà ní mímọ́ tó mọ́ra níbi kọ́ ẹ̀gbin ńlá àtẹ̀gbin kékeré tó jẹ́ pé kí wọ́n wà lórí àlùwàlà iná náà bàlá tó nínú. ṣùgbọ́n bẹ́ẹ̀ náà wọ́n ní pé so bí wọ́n bá wà mọ́ ẹ̀rí gẹ́gẹ́ bí kóòlù ní ọ̀rọ̀ wọn bá hìrìyà ní ẹ̀rí mẹ́bà hàzmọ̀ rahim rahim sì ti sáré fún ọ̀rọ̀ ọ̀gá ọ̀nà bàlá tó nínú. àmín insha Allah zero eight zero sixty one ninety nine eighty four fifty nine òun náà ni nọ́mbà tí ẹ Ah, wọ́n ń bá àlàyé lọ fún wa lórí bisimilahi rahman rahim ilé ìta kan tíra tí wọ́n fi bẹ̀rẹ̀ tíra wọn náà. so torí pé ní afáàfi kọ́sẹ̀ alukoran kan gẹ́gẹ́ bá ti sọ náà náà pé anabi sallallahu alaihi wasallam. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. naam. owó ti ó kọ́ wà síbí. naam. owó ń gbàǹtà látọ̀ yọ láàrin. naam sí àwọn àbáwà tẹjọ wa. Ah, ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé ẹni tí wọ́n ń pè ń lọ́wọ́ ẹni yẹn wá wọ mọ́tàlá tí mo wọ́ tẹ̀rún ni tó kò tí ì ti wọ́n pè lọ́tà o ó wà òun bẹ̀rẹ̀ sí kírun tiẹ̀ ṣé wọ́n bá sínú àmúbá wọn. tọ́ náà màá ń gbọ́ yín. Ẹ̀hẹ́ àlọ́ kírun yín máa ń pè rán lọ́wọ́. Ìlọ̀ wọn á ti wá ṣe gbé ìkọ́ ọmọ náà àmọ́ ṣe kí wọ́n ti. Náà ẹran pípẹ́ ẹran pípẹ́ tí wọ́n bá ń pè rán. Nígbà tí wọ́n fẹ́ ká ṣe ní pé ká ká lè sùn ṣiṣẹ́ tó ń pè rán ká sì máa rí tí bá ń rí. Ànábì sọ pé sallallahu alaihi wasallam ṣe ní ṣe hadith sahihain ìdá sàmìlìkùn azinu azinu fàkúrò mísìlá máa yà kúrò tẹ bá ti gbọ́ tí ẹni tí máa ń pẹ̀lú pẹ̀lú ẹ̀yin náà máa ronú tí máa ń wí ẹni tó bá ń ṣe nǹkan mí ìkọ̀lẹ́ tí kò lè tẹ̀lé tí wọn azinu bá ń wí kò lè láǹfààní àti wí nǹkan tí bá ń wí ó jẹ́ pé wọ́n ta kálukú ọ̀ṣẹ̀ kìnnì yóò lè sin oṣù bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sí wọn sì rí pé àṣẹ command tó wà ní fàkúrò mísìlá máa yà kúrò wọ́n rí pé command yẹn ọ̀dà ju kí wọ́n má ṣe bẹ́ẹ̀ lọ látara bẹ́ẹ̀ kẹ́ kí wọ́n ṣe kí wọ́n kí wọ́n bí sí fún kàkà míì mà ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ ni pé tó bá jẹ́ pé ẹlòmíì tí ọwọ́ amọ́sáàsì bá yára ẹni tí ń ṣe bẹ́ẹ̀ bóyá jẹ̀rùn bóyá jẹ̀rùn tó bá jẹ̀rùn tó sì pé bóyá amọ́sáàsì tẹ́tí náà di pẹ̀rún ni wọ́n ti máa ṣe ìpamọ́ so wọ́n wá fẹ́ ṣe pé so kó kí èèyàn tó yẹ kó ti wà fáyẹ́ tán kó lè bá wọn kò sí tó bá dibẹ̀ ṣùgbọ́n ẹni tí a kàn ṣàfọ́tọ̀ ni pé kò yẹ kọ́ńtàn wọn wá máa àlàkọ́ máa ṣàṣetọ́ níbi tó ṣe dé yìí kí ló fà tí ọ̀rẹ́ kí òun jàmá kí ló fà ìgbà tí ọ̀rẹ́ kan bá fà tí ọ̀rẹ́ kí òun jàmá kí ló fà tó pé ẹ kò kí bífà kí wọ́n tó wá kí òun náà tó wọlé kí wọ́n tó máa pè kó bá ọmọ rárá ìyẹn lọ́kàn kọ́ lọ́wọ́. kí wàá ní ìmọ̀nà tẹ́ fáwọn mọ́ṣáláṣí tó jẹ́ pé wọ́n ti ń pè àdáà náà ni wọ́n gbé. kò bá kò bá mu tí wọ́n bá ti ń pè mu tí wọ́n bá ti gbogbo ọ̀nà kọ̀ọ̀kan tí wọ́n bá ti ń pè kí wọ́n máa fi àsìkò lẹ̀ fún láti ṣàlùwàlá láti pè àti bá ń bọ̀ wá láti lè kàn fi lè wá sí mọ́ṣáláṣí kan bí bá jẹ̀ mọ́ kò sínú ètò pẹ́pẹ́ ẹ̀kọ́ bá mú pẹ́pẹ́ pé bí wọ́n ṣe pé gbàrà náà wọ́n á ṣe pamọ́ kọ́lá ti mọ́ magreth lóòótọ́ ní mádà mọ́ ọlọ́dà àwọn màlìkíyà wọ́n sọ pé ọ̀run magreth àkókò kan lónìí ṣùgbọ́n tó dọ́gba ni pé magreth ní àkókò tiẹ̀ náà fẹ́ ọ̀rọ̀ tó dọ́gba nìyẹn so ìgbọ́n tó wà mọ̀ṣúrù mọ̀ṣúrù mádà bù wọn ìyẹn nìyẹn náà sọ bẹ́ẹ̀ ni so wọ́n sọ ọ̀rọ̀ mi sùn bẹ́ẹ̀ náà pé magreth àkókò rẹ̀ tó fẹ́ ọ̀rọ̀ tó sì dọ́gba nìyẹn torí pé táwọn torí pé ní sùhánàlá ẹ wo tábà kí mẹ́gbẹ̀ẹ́ kan ó kéré jù wákàtí kan jọ bíi sẹ́gbẹ̀ẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ní iṣẹ́ tó máa wọlé àbí bíi sẹ́gbẹ̀ẹ́ mẹ́wàá síra nígbà tó ṣe tí mẹ́gbẹ̀ẹ́ tá kókó rẹ̀ bá fẹ́ ṣé irú àkókò wọn wà yóò wà gbẹ̀kan so rẹ̀ so kí ló dé tẹ́pẹ́ ní káwọn bàrẹ̀ àníjọ́ sínú ẹn kó sì kan sínú kótó kótó kótó pé abẹ́rùndọ́. ẹlòmí yóò ti kó ọ̀sẹ̀ sínú àpò. ẹn tá a ti yàrá pé mágbèbá alákòókò tó fẹ́ ẹ náà ni pé sọ kéde gbàdà àbí ká tábà pé mágbèbá kéde gbàdà ní kábẹ́rùndọ́. anabi sọlọ sọlọ onisọlọ kọbẹ magrebi rọkàtẹ́ẹ̀nì صلوا قبل المغرب ركعتين صلوا قبل المغرب ركعتين ẹlẹ́kẹta sọ pé lè máa ń ṣá tí wọ́n bá ti ké tí wọ́n bá ti pè magrib tán o ẹ kí násìlà méjì ẹ kí násìlà méjì ẹ kí násìlà méjì ṣùgbọ́n tó bá fẹ́ ni ìyẹn ni pé àṣẹ tí wọ́n náà bí pa wọn lè máa ń ṣá bẹ̀ntó sí wọn ọ jẹ́ lọ sọ́ọ̀rì fún àkọ́máǹdì yẹn pé kí n sọ̀rọ̀ yẹn wípé ìsèkìbá mandúbù ni násìlà tí wọ́n kì í pé súnà ni kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n sọlọ sọlọ ẹni tí ń sàlàyé fún akókè sí gbàrà kẹkẹ tábà ti pé má dùtọ́ ní káṣe kí ni káṣe ẹ̀kọ́ mọ̀ nìyẹn anas rọjòlá náà sọ ó ní láti kànáàbí muhammad sọlọ tí bá ti pè mọ́mọ́dé tán báyìí dé ó náà sọ̀hábà nàbí nítorí sọ̀hábì anas rọjòlá àn wọ́n kéré náà àwọn ọmọ ìkẹrẹ sọ̀hábà ni wọ́n bàtà nàbí bẹ̀rẹ̀ sọlọ sọlọ wọ́n ní àwọn sọ̀hábà nàbí rọjòlá náà alẹ́ fàájúmáyìn káànù yàtọ̀dúró na sawari wọ́n kálukú wọn máa ń sálọ síbi òpó paul tó àwọn masáfi káwọn fi ṣe gàgá ni tẹkọ wọn kálukú wọn yóò gbìyànjú kókó kí ọlọ́kà méjì yẹn tó jẹ́ súnà síwájú kí wọn tó dẹrùn magrib jò ó ní tọ́jú pé sẹ́ni tó bá wọlé bá wọlé báyìí yóò rò kí wọ́n ti dẹrùn jò ni so that ká tó wá sọ fáwọn yòókù tẹ́pà kó rẹ̀ fẹ́ so ká máa fàyè lẹ̀ díẹ̀ tí wọ́n bá ti tí wọ́n bá ti ṣe ìkọ́mọ̀ báyìí tí wọ́n bá ti pè mú ká fàyè lẹ̀ dírun so ká fàsìkò lẹ̀ fún ìkọ́mọ̀ bíi ìṣẹ́jú mẹ́wàá omi ilé tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí wọn àṣùbá ilé tó gún ìṣẹ́jú àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún irú ìṣá olè tó di ìṣẹ́jú mẹ́wàá ṣẹ́ bẹ́ẹ̀ lọ́bẹ̀ wọn àwọn àkàndínlá ìmáàmù lè àwọn tó yẹ pé tí wọ́n bá ti lè pè wọn báyìí lójú ẹsẹ̀ náà ni wọ́n máa gbẹ̀rùn ẹ jẹ́ káwọn ra máa fàkókò sílẹ̀ kódà bó ti ṣẹ́jú mẹ́wàá ni ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni ìṣẹ́jú márùn-ún ni káwọn èèyàn fi ṣàlùwàlá ńgbà tí èsì wípé azan yìí gan fúnra rẹ̀ tí wọ́n pè torí káwọn tí wọ́n wà ń dínà náà ò lè bá àgbọ́ kí wọ́n lè bá wa tó bá di pé bẹ́ẹ̀ ti ń pè náà lẹ́sẹ̀ gbé bí ìgbàsẹ́ pẹ̀ pé fúnra yín tẹ̀ wá nínú mọ́ṣáláṣí ni ẹ wá kọ dínà orí tó pọ̀ táwọn èèyàn fi ní wá sí mọ́ṣáláṣí ká máa ṣe sùúrù láti jẹ́ pé àwọn èèyàn wà sí mọ́ṣáláṣí láti wá kírun torí pípọ̀ mímọ wáṣá mọ́ṣáláṣí táwọn èèyàn máa ṣe gan orí tó wà ń bẹ̀ kò kéré. anábì ah. sọ sọláńjọ nìkan bá rí i pé àwọn èèyàn kan bá dá sí àwọn bá tọ irun lápèjọ irun àlùṣà ọjọ ìrìnà sọ tí àwọn èèyàn bá pé wọn ti péjọ anábì ọ̀sẹ̀ kẹrin náà ìwọn àyílà táwọn bá ti pé àwọn sọ̀hábà àwọn tó wá wọn sọ wọn pọ̀ wọn sì gbẹnu jọ tó bá di pé wọn ṣe kí n gbà anábì ọlọ́rọ̀ adìẹ káyọ̀ fi dé mọ́ṣáláṣí kí wọ́n tó fi pọ̀ hmm èèyàn lẹ́tọ̀ àti máa ṣe níbi ònùkọ̀ kan náà táwọn èèyàn bá tẹ̀ kéré. naam waaleykum salaam tí lọ́wọ́ sọ́tò. mọ́ríyámù ló ń pè láti pápá àwọn òbí. naam. ìbéèrè tèmi ni wípé ṣé júnà ni kó dùn máa lọ mọ́kíláṣí láti lọ sí ẹ̀ àtìgbà àìlà àlàáfáì gbogbo òun wákàtí márùn-ún lójoojúmọ́ ṣé júnà ni àdídà òun ló wà bẹ́ẹ̀. obìnrin tí ọ̀dà àdìsọ́bìnrin ni pé kó máa kírun nílé rẹ̀ kọ́dà bí tó tún pa máa ń lè rẹ̀ jù lọ́tún dájú kó tún lọ́tún dájú kó ti máa kí ju àwọn ọ̀bọ̀n mìíràn tí ọ̀pá máa tó nílé rẹ̀ gangan ń tó dájú fọ́bìnrin nìyẹn o ṣùgbọ́n tó ní wọn fẹ́ lọ mọ́sáàsì wọn láti dàn dá lọ́dọ̀ ọkọ rẹ̀ àníbi wa sọ pé sọ́lọ́ lọ sọ̀rọ̀ táwọn obìnrin wa bá dàyàn dá lọ́wọ́ pé àwọn fẹ́ lọ kírun jàmáà ní mọ́sáàsì wọn ní ká má kọ̀ fún wọn ṣùgbọ́n obìnrin tí ẹ̀yà ni pé wọ́n sọ àwọn májẹ̀mú tó fi jáde nígbà mọ̀rọ̀ ọlọ́run àbí muhammad sallallahu alaihi wa sallam ẹni tí wọ́n bá jáde kọ́ pẹ̀lú kọ́ pẹ̀lú kọ́ jáde pẹ̀lú hijab full hijab so ohun tí ń jẹ́ hijab <coughs> gbogbo tí ń jẹ́ hijab ẹni pé ẹni pé kọ́ máa kọ́ máa fún kọ́ máa transparent kó sì máa ṣe gbọ́nfò bẹ́ẹ̀bẹ́ẹ̀ mara wọn so kó sì máa rìn lọ́nà táwọn ọkùnrin rìn wọ́n máa bá wọn do àwọn ọkùnrin jọ̀nà kó sì máa lọ so that bẹ́ẹ̀ náà ni kí ó dùn kátìrẹ̀ kọ́ ìran náà sì làdé kí ọ̀rẹ́ kó máa bá nìkan sọ̀rọ̀ kó máa ṣe ọdẹ so that wọ́n sì kí nǹkan kọ́ wọlé rẹ̀ so that ṣùgbọ́n tó dáa Jonathan ti bẹ́ẹ̀ kí wọn kóbìnrin ọmọ kírun lé rẹ̀ tọ́mọ́tọ́ wọn fẹ́ kírun yóò dá yọ̀ǹda ọ̀dọ̀ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá yọ̀ǹda fún yóò jáde níjàde ti ṣẹ̀ríà yóò lọ kí wọ́n sì padà wálé rẹ̀ so afa sọ pé wàlẹ́ ìbò yóò ti lé nìsa àwòlá wàlẹ́ ìrìjà lè máa ń yèrè ìdùnnà fìlà wàfẹ́ ìbò yóò ti lé nìsa àwòlá kóbìnrin ó kírun lé rẹ̀ náà lọ lẹ́tọ̀ọ́ ti tó kó kírun mọ́sáàtì lọ. ọ̀sẹ̀rò rìjálì ọ̀lẹ́ rìjálì ọ̀dẹ́ rìjálì máa ń yọrí ìdùn náfìlà obìnrin ọkùnrin náà sì lẹ́tọ́ yẹ pé dandan kó kíjà máa ní mọ́sáàtì tó dàtọ́ fẹ́ náfìlà kọ́ yẹn lé hmm. torí kí àtẹ́rí hadith wa ń bẹ́ ẹ̀ma sọ ẹ̀ma Bukhari rahman asahi ma Muslim rahman rahman. naam waaleykum salaam ta ló ń pè láti lọ. naam ẹ sọ wa. ó kì í sá ṣàlá orúkọ mi ni àgbọ̀tù sàdíà gbogbo yẹn náà ní ìgbà tẹ̀lé láti orí ògùn náà. ìbéèrè mi ń sọ yìí pé tí ọba ti ramadan ìjọ hmm. sọ súnà tí obìnrin bá máa lọ ásámú lọ sùn obìnrin lẹ́yìn máa lọ mọ́tíláṣí lọ sùn ásámú. Ìgbà tá a ti sọ pé tọ̀ràn yẹn, ìdájọ́ tọ̀ràn yẹn lásán tán láìpẹ́ yìí, sọ̀rọ̀ orí òkè kí ń ṣe ọ̀ràn yẹn nínú súnà ni. Ó sì jẹ́nu àwọn ìrun súnà tó jẹ́ pé wọ́n ṣe ńlá ànàpẹ́ alẹ́ máa kí ń jà máa torí pé aláṣẹ pé wọ́n ti ń jẹ́ náfìlà kọ́kọ́ kọ́ máa kí fún ẹ̀ ni ṣùgbọ́n àwọn àna wa fẹ̀tọ́ jẹ́ pé alẹ́ máa kí lápapọ̀ ni so that bàtà sọ nípa tọ́ra yẹn pé àníkè sọ̀rọ̀ yẹn fọ́bìnrin kọ́ lọ́dẹ kí ràn ara yẹn ní máa ṣiṣẹ́ àníkọ́ dáàjù ní kọ́ kí ń lé kátó sọ pé náfìlà so tọ́bìnrin láti rí pé òun jáde lọ sí kí sixty tàràwé yẹn yọ fà wàhálà gẹ́gẹ́ bí sẹ́ máa ń ṣẹlẹ̀ náà àwọn àbòmí kọ́jọ kan lé ọ̀rẹ́ yẹn gan ń tọ́jú ní kó kí ń lé sẹ́ sọ ọlọ́run àbàlàwà tó ní mọ̀. Wàlé mú sọ́lá ń sá ló ń pè láti bọ̀. Orúkọ mi ni Mrs. Kudrat Abdulwahid Yasaid láti tàbí àfúnfí ní ọpọlọ yóò ní ìjọba. Ìbéèrè tèmi ní wípé ẹ̀dá kan tí Ábìlì sí ìlú tá a máa ń sìn. Láti mo wá gbàgbé tí títí tó ǹjẹ́ nígbà mo wá rántí bí aago mẹ́ta òru. Ṣé tí mo bá ti ṣe gbèsè ṣe gbèsè ló tó ń jẹ́ fún mi? Àyùbọ̀ máa ṣe ṣe láàárín ẹgbẹ́ ìtọ̀pọ̀lọ yóò ní ìjọba. Àṣàfà wàlúwàtìrì sọ èké rítìr ẹ̀yẹn pé náfìlà tí a máa ń kí tí ká tó sùn ọ̀tọ̀ ní náfìlà tí ń bẹ lẹ́yìn ìṣá ẹ̀ àwọn àrùn kan àwọn náfìlà kan bẹ ní àwọn àwọn àrùn kan bẹ tẹ́ pé wọ́n ní náfìlà wájú wọ́n sì ní lẹ́yìn àwọn kan bẹ tẹ́ pé wọ́n níwájú òní lẹ́yìn àwọn kan bẹ tẹ́ pé ní lẹ́yìn òní wájú so àwọn nafila, ìran tó ní náfìlà wájú tó níwájú tó ní lẹ́yìn òun ni sọ̀rọ̀tù sọ̀dù ìran àṣẹ̀dù ìran alfajir ìran àṣùbà so ó ní nafila wájú kò ní lẹ́yìn náà kàmí ìtakọ̀ mọ́yàn kan tó kírun èyí tó níwájú tó lẹ́yìn òun náà sọ̀rọ̀tù ìran àzóhùr ní before zuhur ákì méjì sábà kí tán èyí tí ò ní níwájú tí ò ní lẹ́yìn òun náà ní sọ̀rọ̀ àtúnṣe so èyí tí a máa kíkà tí a bá ti ti aṣọ yẹn so sunna mi nìkan ṣe mi nìkan ṣe sunna rọtìbà so magreb sọ̀rọ̀tù maghrib òun ní lẹ́yìn kò ní níwájú irú àdé sábìlẹ̀ kan nípa pé so ọkàn jẹ́ sunna mọ́tò lápàdé kẹsẹ̀ pé rọtìbà fún sọ̀rọ̀tù maghrib so ìṣá iná bẹ̀rẹ̀ tá a bá ti kí ìṣá ìtàn gbára tá a kí tá a ṣe náfi àtá a ṣe àkàr tán so ìṣá iná rọtìbà bàdíyà rọtìbà bàdíyà ni kì èyí ò tí ma ṣáfà àti wítìrì rárá tẹ́yìn tó fẹ́ sọ ṣáfà àti wítìrì ń tọ́ dáa ju náfìlà òru ni tí wọ́n ti parí irun tí wọ́n kí ọjọ́ iná ni so that àlànà ti sọ pé a ó ti ròyìn àhàlà koran ẹ̀yìn àhàlà koran so that bẹ́ẹ̀ na sì ni wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ náà pé sallallahu alaihi wasallam so irun olódàjú wọ́n ní asọ́lá fi jọ́sìn lẹ́yìn ọkàn kọ́ńtà nàbí ọ̀sọ́lá pé kí n ò lóru so that yẹn tí ìran tí a bá kí tí a bá dìde lóru kó kí kó kí kó kírun méjì méjì méjì méjì méjì èyí á kí ìgbà tí a kí tọ̀ kí wọ́n á fi ẹ̀ẹ̀kan parí ẹ̀ ẹ̀hìn sòwò náà lọ́dọ̀ àdì tí wọ́n kí lóru ìbẹ̀rẹ̀ òru ni ẹni tí màá sọ pé láàrin òru ni o ìgbẹ̀yìn òru ni o sòwò náà dàdì so that tí wọ́n bá jẹ́ pé èèyàn lè ṣe bẹ́ẹ̀ tí a bá rò pé òun lè gbé èèyàn lọ àbí èèyàn jẹ́ nìkan tó yẹ pé kò kí ń jí lóru ẹ̀hìn tó pé lọ́wọ́ tí àròkẹ́ sọ fún sàhábì àbí eh, hùrẹ́rà ọ̀dàlà bẹ́ẹ̀ ni àbí dàrdà bẹ́ẹ̀ ni àbí àbúrà àwọn mẹ́ẹ̀ta àwọn sàhábà sọ pé àwọn tó nímọ̀ sọ pé torí pé náà mẹ́ẹ̀ta wọ́n sábà máa ń eh, eh, wọ́n sábà dí lóru báyà sódà torí pé ní ànábì sọ pé inú tọ́nà sọ fún inú wàásù àtọ́sọ fún pé kí wọ́n máa kí wítìrì kan tó sùn so torí pé ẹlòmíì bí sì fún ìmọ̀ ẹlòmíì bá fẹ́ fún nǹkan mi so lọ́sà pé wọ́n fi sọ́dún kan bẹ̀ bẹ́ẹ̀ tó bá dé pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ nana Aisha sọ pé ẹni tó bá bẹ̀rẹ̀ lọ́sọ̀gbàdé sàrẹ́sọ̀tà nàbẹ̀ mọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹni tó bá rí pé òun ó jí lóru kó ṣe wítìrì lóru ṣùgbọ́n tó bá ń bẹ̀rẹ̀ pé tí wọ́n bá ti sùn àṣùbà ni làwọn ń jà kó ètè ṣe wítìrì ní ìbẹ̀rẹ̀ òru so kó ṣe wítìrì ní ìbẹ̀rẹ̀ òru ẹni tí ó bá wá ṣe níbẹ̀rẹ̀ òru àbí tí ó ṣe níbẹ̀rẹ̀ òru tó bá jí lóru irú àkókò ẹni náà da inú àsìkò tó da náà kó ṣe wítìrì náà àrùn àgọ mẹ́ta mẹ́rin kó ṣe náà ni kódà tí wọ́n bá jẹ́ pé ó ń tọ̀hún kò wá jí lóru mọ́ wítìrì ẹ̀kọ́ tí ó lè sá padà ní ẹni súnmọ́ bó ṣe wá ní súnmọ́ sọ ẹ̀ máa wọ́n sí anabi nana aisha sọ pé rọjá láàrín tí anabi sallallahu alaihi wasallam ìdáfàtà owó ìdòkú mi nàbẹ tí nǹkan anabi ń kí lóru tó bá dàbí ọjọ́ tí nǹkan kan bá jẹ́ lè kí bọ́yọ́ rẹ̀ wík so anabi ọni sallallahu alaihi wasallam anabi ọkì shafan. mọ́kànlá tí máa mọ́kànlá tí máa anabi sábà kì í ju nítorí anabi ọkì kíra ká méjìlá wọn sọ pé tí a bá san wíkì rẹ oníjọ kejì tó nù bá ti yọ èèyàn kàn bẹ́ẹ̀ pé mẹ́tàlẹ́ àwọn wíkì náà máa kí èèyàn jẹ èèyàn kì mẹ́rin tọ́jú pé márùn ní àmà kì yàn kì mẹ́fà tọ́jú pé méje ní àmà kì yàn kì mẹ́jọ tọ́jú pé mẹ́sàn ní àmà kì yàn kì mẹ́jọ tọ́jú pé mọ́kànlá ní àmà kì yàn kì méje ọlọ́run balawa tó ní ìmọ̀ ọlọ́run balawa tó ní ìmọ̀ tí ọlọ́ọ̀bá tí ó ṣe lé ní ọrùn fún wa adúpẹ́ fún àwọn tí wọ́n gbé sí agbátẹrù ọlọ́ọ̀bá kó bá a ti wọ́n lẹ́sẹ̀ pẹ̀lú àjẹ́nà adúpẹ́ fún àwọn sheikh wa insha allah àlàyé sì fẹ́ kò pẹ̀lú ògbọ́ ọlọ́lẹ́yìí tó jẹ́ pé a tún bí àwọn sheikh wa wá láti tún wá náà lẹ́kọ̀ọ́ bí èsì ọlọ́ọ̀bá kó bá a sin lẹ́sẹ̀ lẹ́yìn ọlọ́ọ̀bá kó sì ti sínú mi ìzáàmì hasana yawma la yanfa'u malun wala banun illa man ata allah bi qalbin salim ẹtún máa pàdé العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ظنينا به فظنك بالوقف عين الكرم وكن حلس درسك